إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لكن سيأتكم الله سبحانه وتعالى أترى رجالهم وعنور الحسنى محمد صلى الله عليه وآله وسلم مثل صوته على أي الله سبحانه وتعالى من القرآن الكريم سورة الرعد آية 26 إمام يعتبر بإذن الله تعالى أو تسوجني آية 27 eléyìí tó jẹ́ àyà ẹ̀ẹ́dàjì ní ọgbọ̀n. lánàá a kà fún wa nínú ọ̀rọ̀ náà nígbà tí ọlọ́run bá ń sọ títóbi agbára rẹ̀ nípa áìsìkì báṣepọ̀ lórí wà ẹ̀mùlú òwú kí ọlọ́run kó tú áìsìkì ilẹ̀ fún ọmọ ènìyàn ọwọ́ lọ́nà wà kọ́lọ́run sì fún lẹ́nu tí ọmọ yorùbá sì lágbàdá nínú ìmọ̀ wọlé olóòṣè náà gbogbo ọlọ́run ṣe ní tìtúní ní tìtú tí wọ́n ṣe ọlọ́run ọba ju ẹ̀yìn kọ̀ọ̀kan wọn lọ. ọlọ́run ọba fi lẹ́yìn nílẹ̀ inú ayà sí àkàlánà lẹ́nu pẹ̀lú ìgbọ́ ọlọ́run a tún máa tẹ̀síwájú nípa àwọn àlàyé èyí tó ń júwe títóbi Allah subhanahu wa ta'ala tó ń júwe títóbi ọ̀rọ̀ rẹ̀ nílé àwọn ìyá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربهم قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب أعوذ بالله من ẹni tí ò bá ti ní kàá ṣe oríṣiríṣi àwùjá yìí ló máa wá láti fi má tẹ̀lé ìtọ́lọ̀ wọn bá ní kò ṣe àwọn ẹ̀sìnkì lóríṣiríṣi ni wọ́n máa mú wá tí ò lẹ́sẹ̀lẹ̀ ọlọ́wọ́n bá wá ń sọ ìṣesí àwọn aláìgbàgbọ́ nígbà tó bá ti ka ọ̀rọ̀ lọ fún wọn táwọn náà ní wípé òdúró lórí kàkà bọ́ yẹ kó gbà ọlọ́run ọ̀gá ni wọ́n yẹ kó lọ́nà sí ilẹ̀ káfàárù ọlọ́run wá ní jẹ́ ráwọn aláìgbàgbọ́ káfàárù láì wà áyàtì àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ sọ́lọ tí wọ́n ṣe àìgbàgbọ́ sọ̀rọ̀ ọ̀lọ ní déyìn ọlọ ní déyìn ó ọlọ gbogbo ẹni tí ń gbọ́rọ̀ ọlọ gbogbo ẹni tí ń bọ̀ ọ̀rọ̀ kọ́ lónìí ẹni tí wọ́n máa sọ pé áà ó dùn kódà orí máa náwó dábàkà ọ̀sán àmọ́ kókó kágbà bá sọ́dọ̀ gbọ́nà fún ẹ̀kọ́ àwọn bá ti pọ̀ ọ̀rọ̀ mú ma sọ wípé wọ́n ni àbá gba ọ̀rọ̀ àdẹ́bì ìlú kàfùwà iye àbá yìí àmẹ́ lọ́gbà òǹdíyà ayé ìyá àyàtò ìgbèrò ọ̀gbìn ìbádá tó bá lọ jẹ́ pé ọlọ́run ọba rẹ̀ ó fún ní iṣẹ́ ìyanu kan tó ṣe fojú rí ayatun hizbiya tó bá lọ jẹ́ pọ́lọ̀wọ̀n bá tó fún iṣẹ́ ìyanu kan tó jẹ́ tó jọ̀nà lórí tàbá lè mọ̀ ìbáyìí àbádàgbọ́ lọ́bí lẹ́gbẹ́ àmì àìní kẹ́ẹ́gbẹ́ náà ní kọmọ̀ jẹ́ máa béèrè iṣẹ́ ìyanu lọ́wọ́ àwọn àmì àwọn tí ò ní kan ṣe máa ń sọ bẹ́ẹ̀ náà ń bèèrè iṣẹ́ àwọn àdájọ́ ọlọ odó sọ wa ti tó dáàbùgbà ìgbé tí wọ́n sọ yìí kí sọ̀rọ̀ tí wọ́n ìyẹn ló fẹ́ láyé lè ìjọba láti jẹ́ i gan ti ń ṣe yòròyò àwọn èèyàn kọ sílẹ̀ nítorí pé wọ́n wá tó jọ ìjẹ́ tí ò gbọ́ rí ìtójú rí ìjẹ́ ò ṣẹlẹ̀ rí ìyẹn ni wọ́n fi pa wọ́n ni wọ́n fi pa wípé olúmẹ́mẹ́ ẹ̀rọ àwọn tí wọ́n jẹ́ òkúdá inú àwọn àlùfá lọ́pọ̀ra wọn láàfà ìjẹ́ òfin àtàwọn ẹ̀yẹ ni ẹ́ wọ́n lè fọwọ́ bá wọn láyà kan yóò rí jẹ́ jáde bẹ́ẹ̀ wọ́n sọ fún ọdún méje ló ń bẹ̀rẹ̀ báyìí

torí pé iṣẹ́ ìyanu náà wá tó bá iṣẹ́ ìyanu náà yóò tún rí iṣẹ́ ìyá ojú àwọn èèyàn fẹ́ nǹkan wìrìwìrì káwọn tó bọ́ lọ́pọ́ ọlọ́wọ́ adékóyè wá ló ìṣe sí àwọn kèbè rí àwọn náà máa ń sọ fáwọn fẹ́ iṣẹ́ ìyanu káwọn tó gbàtọ́ lọ́wọ́ ọlọ́run bá ní wọ́n yà kúrú wẹ́ kúrú láti ìdẹ́ka kan lọ́wọ́ ẹ̀hún sí lára lè yà ẹ̀tún mẹ́rọ bí i wọ́n á mú wílẹ̀ ní ẹ̀kẹ́ lápapọ̀ wọn ni wọ́n yà kúrú lẹ́rí náà káfàrú ìrùláyíwọ́n àyàjì wọ́n láwọn tí wọ́n ti àìtàkọ́sọ́ lọ́run tí wọ́n ti àìgbàgbọ́ sáwọn ọ̀rọ̀ ọlọ́run wọ́n ń sọ wípé hálà oúnjẹ́lá alá Muhammadi ayatun ìdíyàtun mẹ́rọ̀bì kò bá dà àwọn kò bá pa tó bá lọ jẹ́ wípé àmì kan tí ọlọ́run ọba rẹ̀ bá sọ kalẹ̀ fún tàdúlù àádà síkìtì yìí tí ó máa tọ́ka sí wípé òdodo ànábì ọlọ́run ọba ní ṣe fàánúbìnì tó bá lè fẹ́lẹ̀ ní polisi alákàtà àgbàgbọ́ tó bá lè lọ mú ìkọ̀dẹ́wà àṣìta láti sọ̀rọ̀ rẹ̀ gbọ́ Now, sàmá bẹ́ẹ̀ tí gbogbo àbí ayé ìmọ̀ náà kò ní gbà. ìgbìmọ̀ ayélujára náà ìjẹta adájọ́ ọlọ́run omi máa kádàrá àìní mọ̀nà lérí ẹni tó bá fẹ́ kó bá wá ní gbogbo àmì dán síbẹ̀síbẹ̀ yóò tún rí nǹkan wí ẹgbẹ́ ọ̀pọ̀ wá mẹ́lò kò ní bèèrè iṣẹ́ ya bọ́bá ti gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ lọ́wọ́ aláfọ́ alẹ́ ní ẹ̀ àbìjókòó sẹ́ni ẹ̀ lórí ìtọ́lọ́ ṣùgbọ́n táwọn ọ̀gá kádàrá ìmọ̀nà náà bẹ́ẹ̀ ṣe wá àti bẹ́ẹ̀ fi gbogbo àwọn àmì ọlọ́wọ̀n ọba àwọn kò nígbà ọlọ́wọ̀n bá dájájú ọlọ́rẹ́ láti sọ fún wọn iná láàrín olú mẹ́rin ẹ̀ṣá Kádàrá àìní mọ̀nà lórí ẹni tó bá fẹ́ wákọ́dọ̀ ọlọ́mọ bá gbogbo ẹnikẹ́ni tó bá ń darí ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́mọ ọlọ́mọ fi fún ọbẹ̀ mọ́nà tí bá sọ fún ọlọ́ fi sọ́nà sáàmì tí ó sọ fẹ́ sọ́rọ̀ lórí rẹ̀ gbogbo àwọn tí wọ́n mọ́ ní àdínábà bọ́rọ̀ bá dojúrú tí ó tẹ́ ní gbogbo ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ọlọ́run bá máa ń fi wọ́n mọ̀nà wá sọ́dọ̀ ẹ̀ àwọn òní sọ́kọ́ pé ní bàbá rẹ̀ pé sọ́lọ́run lórí ojúbalẹ̀ sálẹ̀bí ló sọ àmì ìjọ́lọ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀nà nìyẹn ṣùgbọ́n lẹ bá ti rẹ́ nìkan tí ń tọkọ pé ọlọ́run ní tọkọ pé òjíṣẹ́ àmì pé kò ní mọ̀nà nìyẹn ويهدي إليه من أناب ويهدي إليه من أناب ويهتدي إليه من رجع إليه بالخوضة بفضله ọlọ́wọ́ bá mọ́ ń sàánú gbogbo àwọn tí wọ́n bá ti máa ń tọ́rọ wọn padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa ń fi wọ́n gbogbo tí ó òun oyún nínú ń wọ́n wà tààrà nǹkan ní ṣìnà wọ́n tààrà nǹkan yẹn ẹni tí ó ní mọ́nà ṣùgbọ́n tó bá ti àtẹ̀sí bí ṣe kọ́nà ń ṣe wí ní àgbàbẹ̀ ṣe bá ṣe sọ́ nìyẹn àgbàbẹ̀ ló àwọn ẹni bẹ́ẹ̀ wọ̀nyẹ́ ń di ilẹ̀ yìí mọ́nà àná wá ọlá àjùlọ òòrùn tó pọ̀ tó ń bẹ níbi tí èèyàn máa tẹ́sí gbọ́ ọ̀rọ̀ ọlọ kéèyàn ò máa rántí ọlọ kéèyàn máa gbọ́rọ̀ ọlọ ọlá tó ń bẹ ń àǹfààní tó ń bẹ ń púpọ̀ ọlọ́run ọba ní alẹ́ yìí na àmàlú ọlọ́run iṣẹ́ láwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́. ọ̀sán ọlọ́run lòun lòun lòun lòun lòun lòun àwọn náà làwọn tó ṣe pé gbogbo bàtán bá ti ń gbọ́ ọ lọ gbogbo bàtán bá ti ń rántí ọ lọ ọkàn wa ti balẹ̀ wọ̀ ìbànújẹ́ á lọ fún wọn tọ́bá ń gbọ́ Al-Qur'an tọ́bá ń gbọ́ túnmọ̀ ọ̀rọ̀ lọ àti tọ́bá ń ṣe àjá wà tọ́kúnmọ́ ìrìnàkólò ògùn látara pé wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run látara pé wọ́n ń látara pé wọ́n ń ṣe àgbà ọkàn wọn balẹ̀ ìfòòró alọ nígbà ọba wọn náà Ọlọ́ọ̀bá ọba kò lè mọ́ ibẹ̀ níbi ó máa rántí níbi tẹ́yìn ọmọ ká àwọn ọlọ́run níbi tẹ́yìn ọmọ gbọ́ wà ibi tí ìfọ̀kànbalẹ̀ wà bá ti há sùúrù ìdí jẹ́fọ̀kànbalẹ̀ ọlọ́run bá rù síbẹ̀ bọ́lá ọlọ́run tó kó yẹ wà ń bẹ̀rẹ̀ pé gbogbo ẹ̀tọ́ kalẹ̀ bá tó ń balẹ̀ láyé ìmọ̀kànbalẹ̀ kò sí ìdí owó lọ́pọ̀lọpọ̀ ọgbà owó atúmọ̀ bí ọkàn sókè ní kò ní lọ́kàn balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìrírí ń bẹ nínú olówó tó wò lè sùn mọ́ owó ìná olówó sùn mọ́ ọmọ olùmọ́sí lọ́kàn balẹ̀ ọlọ́mọ́sí àwọn ọmọ tó fi sínú fún wa dúkìá oníwọ̀kànbalẹ̀ mẹ́ nínú ní ń gbé ẹ̀mí òkè oní dúkìá wà àmọ́ nǹkan soso tó lè mú ìfọ̀kànbalẹ̀ báyìí tó lè lọ́kẹ̀ èèyàn ó balẹ̀ òun náà ní ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run òun náà ní ọ̀nà àmìlẹ́gbẹ́ yọ máa fi gbogbo ìjọpọ̀ ìjọba ní sọ pé lọ́wọ́ bá ń kí láti fi lọ fẹ́ẹ̀ máa jìnà síbẹ̀. kéèyàn tó wá ní àzùká kéèyàn ó máa ṣe láàárọ̀ subhanallah wa hamdi la ilaha illallah wa la sharika lahu mulku wa lahu hamdu ala kulli shay'in qadir ya hayyu ya qayyum bi rahmatika astaghith

pátá pẹ́kọ̀ kalẹ̀ ìbẹ̀ẹ́bẹ̀ ala ẹgbẹ́ rẹ̀ kò sí mẹ́ tẹ́jú fún gbọ́ ìlú tó wà bí títí láàrí wọ́n tún pẹ̀lẹ̀ ní kàtùbí mú máa hapun tààfíì lọ́dọ̀ àwọn akónímọ̀ gàyàtà ìyẹn náà tù bí ìlú kọ́sù lọ́dọ̀ ọ̀bọ̀ wá sọ wípé tẹ̀sìmọ̀nínú kò ló ìdíkì láàrí ọba ìdíkì láàrí tẹ̀sìmọ̀nínú tẹ̀sìmọ̀ máa hapun lọ́dún jẹ́ pé túnmọ̀ yẹn náà la gbogbo láti rí pé kò ní sí ìlú bí wọ́n ti ní ní ilé ìfọ̀kànbalẹ̀ láyé ayé ń wá ìfọ̀kànbalẹ̀ níbi owó wọn bá mẹ́rin ayé ń wá ìfọ̀kànbalẹ̀ níbi òun ìbáwọn náà ní wọn kò sí ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ayé ń wá ìfọ̀kànbalẹ̀ níbi nínú dúkìá ìfọ̀kànbalẹ̀ òsìbẹ̀ jáde ọmọ ènìyàn wá ìfọ̀kànbalẹ̀ níbi nǹkan gbogbo àbíkan mú yíyó

ìgbà mi bẹ ojúmọ́ ọ̀mà tí dábò tẹ́lẹ̀ inú lò sí nínú lọ kí èsì níjọ́ náà kò sàkà bẹ́ẹ̀ bá kí alùpùpù kò tó jáde lé ó ṣe àgbà tó yẹ kó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa bí ìfọ̀kàn balẹ̀ àyànmọ́ balẹ̀ àwọn olówó àwọn olùgbésó olólọ́ọ̀lù ìrìnàjò kàkàlọ́ ọkàn yóò balẹ̀ Olúgbé àlàyé ìdíkírí lára fún inú ìpòlò. Ẹjá ọkùnrin ní àkókò rẹ̀ bá tó súnmọ́. Bẹ́ẹ̀ni ká bá ń bẹ tó lè wípé ọkà sábọ́ lu orí bẹ́ẹ̀dì. Ọ̀tá ń yí sọ́ọ̀tù ló ti tó ti kòrò mú sùn. Ó fẹ́ sùn oòrùn sí kòrò fi sórí fóònù rẹ̀ máa fi rẹ̀ pẹ̀lú òkú ọlọ́wọ́ sọ̀rọ̀. Aláàbẹ̀bẹ̀ pé láìka mọ inú ìpolówó. Ọlọ́run ṣe kó yọ arí pé gbogbo omi náà wá fọ̀kan balẹ̀ sí yẹn kò sí ń bẹ̀. Bẹ́ẹ̀ báyìí sọ pé rọ̀ ní ẹ lọ bí àwọn tí wọ́n ti ní ìjẹ́ ìmúwá yẹn ẹ̀sùn wọn lè rí pé sọ́kàn wọn balẹ̀ wọ́n sọ fún ọ̀pọ̀kàn wọn balẹ̀ àwọn tọ́kàn wọn ò balẹ̀ nípa àwọn tó lówó tẹ bá ka ẹlòmí òògùn tí ó dàjẹ lálaalẹ́ tó bá kó sọ́wọ́ báyìí tí ó dàjẹ kó lè rí oorun sùn èyí tẹ́lòmí ó dàjẹ kó lè sọ̀rọ̀ wákàtí méjì kó mọ̀ ṣùgbọ́n owó ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ̀ ní balẹ̀ ó fẹ́ sùn ṣùgbọ́n mọ̀ ní wá ìdọ́kọ̀lọ́ ń lò ìdọ́gbẹ́síwájú ẹ̀ kó lẹ́ẹ̀lòmí ó kó lórílẹ̀-èdè yìí yóò lọ lẹ́yìn odi gbogbo òṣùpá tó lòun náà kò ní sùn nǹkan tí máa ń lọ́kàn yìí ó balẹ̀ tó náà ní kéèyàn máa ń gbọ́rọ̀ lọ. gbogbo nǹkan tó tóbi inú bá èèyàn bí wọn bá ti gbọ́rọ̀ lọ a sì fi fúyẹ́ yóò di tó fúyẹ́ torí pé tí nǹkan bá tóbi lẹ́mí rẹ nínú ọ̀rọ̀ lọ ó ń bọ́ tẹ̀lé tó tún yẹn lọ ọkàn ló balẹ̀ ó gbọ́ àdéhùn ọlọ́run èyí tó ṣe gbogbo ẹ̀ tó bá ṣe jẹ ọkàn tó balẹ̀ ó ń kó àforíjì ọlọ tó ń bẹ gbogbo ẹ tó ṣẹ lọ ẹ̀jẹ̀ tó ṣẹ a ti má tètè ṣe tó ń bà ọ lẹ́rù tó dágbọ́rọ̀ lọ tó nínú ńlá ayáfóró ìgbóná ọgbà jẹ ní ìhà gbogbo ẹ̀jẹ̀ lọ́kàn fún ẹ̀jẹ̀ ọkàn tó balẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ ṣùgbọ́n nínú ọ̀nà lẹ́sùn lónìí pé ọ̀rọ̀ ọlọ́run ní àwọn àwa ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ na bá ọrụ ọ̀rọ̀ bàbá ìjẹ́ tó wọ́n lè yóò sàkóso yóò mọ wá ìfọ̀kànbalẹ̀ sípò ní àjẹ́ ìwé níbi jíjẹ tọ́lọ́ ibẹ̀ ìfọ̀kànbalẹ̀ wà níbi bẹ́ẹ̀ ó ti rọ̀mọ́ súnà àfẹ́fọ́ Muhammad ìyẹn ti ń náà sí ọ̀sẹ̀ tàbí wọ́n tó ayẹ̀ wọ́n àlà ìdíkìlá ìtàkùnmọ̀tò mọ̀tò wọ́n ayé yẹ̀zúlù kọ́lá kòlá gbogbo àìbalẹ̀ àyà gbogbo ìdí jẹ́kẹ́ mi ó ga sókè pẹ̀lú ọjọ́ ọlọ́run yẹ̀zúlù yóò kúrò fún yà wà ti rọ́ọ̀kù ha gbogbo ìmọ̀ ẹgbáyà sókè ìmọ̀ kúrò fún mi bí a bá tún mọ́rọ̀ ọlọ́run gbogbo bẹ́ẹ̀ bá dúnú máa Kùránì bẹ́ẹ̀ bá dúnú máa gáà ní gbogbo ìgbà tó kúrò fún ni wàtàkùrù àbúrọ̀ wàlà dájú ìdùnnú ayọ̀ adùn kò ní ìgbà tàbí báyìí gbogbo àwọn yìí àwọn àbáṣàlàyé alìsìnàmù ìgbàgbàrí wọ́n ní tẹ̀sìmàlìlò ìpòlú ayé tẹ́sìkúlù ìpòlú ọmọ balẹ̀ pọ̀ orí máa ń gbìn kẹkẹláyà ìrúkọ tó bá fẹ́ gbé kẹkẹláyà yóò rẹ sọ̀rọ̀ ọmọ nǹkan ló máa nǹkan yẹn ìrìn àlọ́ mi sọ báyìí nígbà fẹ́lẹ́ ra bíláàmù kódà àbá wa alìsìnàmù ìgbàgbàrí wọ́n ní bìbí kiri láì níbi ayé alùpùpù

àbáwa mọ̀kọ́dìl wọn ni bilkùnrán wàyàwọ̀sùkúl yàmúlù bí yẹ̀kí wọ́n ni tí máa bí ìfọ̀kànbalẹ̀ yẹn ó náà ní kéèyàn màmà dájú pé kùránì mo ń kà yí ọ̀rọ̀ ọlọ́run ni ka kùránì ṣùgbọ́n kò ní yẹ̀kí pẹ̀lú kùránì kùránì mi ni mo kò lè jíṣẹ́ tó ṣùgbọ́n ní nǹkan ẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ẹ̀mí rẹ̀ ti fàmúkùrá ní tẹ́lẹ̀ ẹ̀mí rẹ̀ ń bẹ pẹ̀lú alkùnrán ẹ̀mí rẹ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run yẹ̀kí astagfirullah wa atubu ilayh astagfirullah wa atubu ilayh bó ṣe ń fa máa sọ ẹ̀mí ń ṣe ilé ìrìnà àgbára iná ẹ̀rúdá ẹ̀rúdá ìgbẹ́yìn kọ́là ń sọ يقدر من تجمل القلوب لا أبدا إن قال أنصر أو أبا بنيان الأفكار تأنصر أفكار تأنصر تقنن تلذيذ èyí ni tó bá dúró sí lára alábẹ́jẹ́ kiri láì máa iná ìkòló sáré kiri bó ti wulẹ̀ ó lẹ tó ọkà ló balẹ̀ ìfọ̀kàbalẹ̀ ló wà fún ọlẹ́ gbogbo àdámọ̀ ní pátá ibi méjì ń sáré ìlú ti fẹ́ parí ìwọ́n ti mọ̀ kí lòun sáré ó قلت عليك بالقرآن ما جاء القرآن عليك بالأذكار ما جاء أذكار عليك بالتفكر في الدين بل إذا سيجري الدين لو يوسف الحديث أبوها محمد صلى الله عليه وسلم أنا من نظر الله القران سمع مقالته فوعاها كما سمعها فعداها كما سمعها faruba mubalagi awuha lisa anabuwa muhammad sallallahu alaihi wasallam anabini na bọrọ lọrọ mọra an irú ọlọ́run jẹ́ kí na bọra ìbálẹ̀ẹ́yà ìtútù ojú kó máa wà lára àwọn tí wọ́n gbọ́rò ìyá ànábì tí wọ́n gbọ́ tó gbé wọn tí wọ́n tún lu fẹ́ lòmíì gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ yẹn náà àwọn àbọ̀ àmúdá rẹ̀ pé kò jíjí ń jẹ́ bẹ́ẹ̀ ju àwọn olùmọ̀ ẹ̀sìn lọ alùhàdìsún ìbùlámáwò hajj wọn kọ́ á wọ́n wọ ọ̀rọ̀ ọlọ́run wọ́n gbọ́ yé wọ́n wọ ọ̀rọ̀ àwọn sọ́lá àrùsọ́lá wọ́n gbọ́ yé lórí wọn wọ́n kọ́ wọ́n tún fi kọ́ àwọn ènìyàn bí ara wọn máa balẹ̀ ojú wọn máa dúdú kódà wọn lè wọ́n lò lọ́wọ́ àdéhùn tọ́lọ́ ní ibi tọ́lọ́ ọba ti ìfọ̀kànbalẹ̀ sí ìyẹn gbogbo ojú làwọn èèyàn wá dé wọn bá Ara ìrètí ńlá ẹ̀dàkùnmá inú ìkòló tó ṣe yẹ òṣìfà wàhálà Ọ̀pọ̀lọpọ̀ ìdààmú táwọn èèyàn kó sílẹ̀ ìdákara ẹni tí lílọ jẹ́ gbèsè owó eléyìí bẹ́ẹ̀ sì ẹ̀sìn ti sọ fún pé kọ́mọ̀ bá ń tẹ́sí tẹ́lẹ̀ ọlọ́pọ̀ ń bọ́ ojú wàhálà ẹ̀rí ń bẹ ìná àgbèrè pàṣágà lódójú sẹ̀lẹ̀ ayé látara ń gbọ́dọ̀ farako ẹ̀rí ìrọ́púpa olókóba ẹ̀rí ìjù láti rẹ̀ fi tú lókó sínú wàhálà tí ó bọ́ ọ̀pọ̀ àdúgbà lẹ́gbàá ẹlòmí sáńlé wọn mọ́ tó wà àlàmìsíkìlá lọ́pọ̀ nínú olùkùnlú ẹgbọ́rọ̀fẹ́ ẹgbọ́jọ́ ọlọ́lọ́ ìjọba wọn bá ní ẹgbó sí ẹgbó bẹ̀ tẹ́lẹ̀ ní kọkànbalẹ̀ láyé níjọba mọ̀ ní ẹbá ti rò bó olùgbọ́jọ́ ọlọ́lọ́ olùgbọ́jọ́ dáná fi sọ̀lọ àwọn tí wọn ò fojú rẹ̀ náà tí lọ́lọ́ ń rí táwọn náà ò fojú rẹ̀ náà gáàrì Ọba ẹ̀kọ́ sí ti ká ẹgbẹ̀lẹ́ nífọ̀kànbalẹ̀ tó tẹ̀ níbi kẹrẹmà kí àkùrán, tó tẹ̀ níbi kẹrẹmà ṣe àríká, tó tẹ̀ níbi kẹrẹmà rántí ọlọ́run. Thank you àbáwá ikú jẹ́bíir wọ́n ní ẹ̀fùmọ̀ inú ìpòlú àìsẹ̀ sí ìbù ọkàn yóò balẹ̀ àbù yóò máa wà nínú ọkàn yẹn wọ̀tẹ́ríkà ìlàjá níbi ńlá kò wá sí gbogbo tó lè bá rẹ̀rù tó bá ti yọ sí ọ̀dọ̀ ọlọ́run ọkàn yóò kọ́kọ́ máa lọ gbogbo ẹ̀tọ́ kàrí báyìí lọ sọ́dọ̀ ọlọ́run lé gbogbo nǹkan ó sì mórí bẹ̀rẹ̀

kò sí ìgbà lè tóbi tó agbàpọ̀lọ̀ ọba jù nǹkan ọ̀hún lọ kò sí bẹ́ẹ̀ ti bàbára rẹ̀ tó ló kú bí ẹ̀ lọ́dọ̀ ìyẹn ó máa bí ìfọ̀kànbalẹ̀ fún wọn kò ní ti tó tóbi lẹ́mìí wọn bó ti lẹ̀ kọ́ máa lókùrú bá sílẹ̀ wọn ò fi ọlọ́wọ́ bá sílẹ̀ àwọn Abdullahi ibn Abbas ọ̀bí ọmọ ọ̀rànlúmọ̀ àwọn tó wá kan fún nínú gbogbo táwọn àwọn tó wá ní wọ́n láàrùn tó ti jẹ́ pọ̀ nígbà tí ń kúra tọrọ ìkúra bá délẹ̀ yàkúrù ìdá mùsùlùmí ní aláṣẹ́ mùsùlùmí tó bá ti fi ọlọ́run ọba kóra lórí ìkàkà yẹ́sù kúrò kúrò wọn kúrò kúrò nínú ìrìnà gbogbo àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo náà ọmọ owó báyìí sófin ọlọ́run kúrò wọ́n ní àyà yìí ti lọ bẹ́ẹ̀ lórí àwọn abúlẹ́ẹ̀kì àbá àjùmọ́ ti sọ. Òtí mo bèrè bá ti bọ́ lọ́wọ́ ọba gbóra láti mọ olùkòló alàdé bíkírí láì bíkírí láì bìrì Gẹ́gẹ́ tó bá ń fẹ́ kúra tó bá ní mo fi ọ̀rọ̀ wọn bá kúra gbogbo ẹni tó bá gbọ́dọ̀ wọn bá gbọ́ yóò sọ ẹja ìjà ní lórí ẹ̀ ó ti parí. Sàtúmọ̀ni ni ó nìyá rẹ̀. Torí pé jẹ́ nìkan bá ti kúra fún wa tó kọ́ wọn bá kúra ẹja ìgbàlódé. Tó bá wá parọ́ à ó ti pàkọ́lé dákábà ìfún kẹbíra ẹ̀jẹ̀ tó ga ohun lórí ìtàkùnṣe lórí kò ti gbàgbá fún wa pẹ̀lú orúkọ ọlọ́ sọ̀làpá abdullahi abdul wọ́n ní gbogbo ìgbà tí olùgbàgbọ́ òdòdó bá ti ń fi ọlọ́wọ́n bá fúra fún yín ẹjọ́ kọkàn yóò bá rẹ̀ lórí ẹ̀ wọ̀láàdì ìmọ̀ ń pa ẹ̀ takùnmọ̀ inú olùkòló ọlọ́run ọba obìnrin ilẹ̀ nínú àyà yìí pé ara ẹni bíkiri lẹ́ẹ̀kẹ́tùmọ̀ nínú olùkòló látara ìrántí ọlọ́ alùpùránì ní kíké ìmọ̀ ẹgbọ́ wà lóòrèkóòrè ìmọ̀ ẹgbọ́rọ̀ ọlọ́ ìmọ̀ ẹgbọ́nimọ̀ àgáà èyàn nínú tí mo àrùn sọ náà ní pé bí kó wá bá ti fẹ́ lọ́dọ̀ ọlọ́run ní oṣù máa ṣe ọlọ́run ti mọ̀ sí mò ń fẹ́ ọ máa pè é ó máa tẹ́ ẹ̀rọ ní ti bẹ̀rẹ̀ ní tọ́ba ní káṣù bá àtọ́ di ọ̀nà yóò lù náà mọ́ kò ní ṣe àbúrá tọ́ba jọ wà sálẹ̀ kò ní ṣe àbúrá èyàn máa ní nǹkan síwájú níwájú ọlọ́ni lọ́kẹ̀yàn tí máa ń balẹ̀ nígbà ọba wá ti pé àkẹ́kẹ́ bá ta ọ́ ó wà sáré kiri lórí òní nǹkan síwájú ọlọ́ èyàn ṣe máa bẹ tí ò ní ní kọ̀ọ̀kan tí fi ń sin lọ ní àwọn àgáwò mọ̀ṣúrú wà anẹ́bùwà Muhammad sọ́lá àyọ̀sọ́lá kódà ó

gbogbo yọ ọlọ́run ìwọ lọ bá láàyè tó ní kú láíláí ya kọ̀ yíò ilẹ̀ ẹni ẹni tó sẹ wípé ìdáláyè rẹ̀ ò dúó lórí nǹkankan ìdáláyè ti wá dúó lórí kámi àbẹ̀rù ìdáláyè ti wá dúó lórí kájẹun tàbá jẹun ápù ìdáláyè ti wá dúó lórí kámumi tàbá mumi ápù ìdáláyè ti wá dúó lórí kí á rí atẹ́kùn fàtínú fàtíta ìdáláyè sọ́sọ́ kò dúó lórí kò bátẹ́gbẹ̀ ń bẹ ọlọ́run bẹ bí ó sáfẹ́kùn ọlọ́run bẹ kò jẹun kò ní ọkọ̀ yìí mú lọ́lọ́run ya ìyẹn láwá ní nínú ya ya kọ bí látara àánú rẹ ni mo fi ń wára lọ wá gbogbo àlámọ̀ gbogbo lọ́wọ́ bá ń sọ́ wàlá àtẹ̀kí ní ìlànà sí tọ́rọ̀bátà ẹ̀ mọ́ta àfíjá láàmàrí mi láàrin ìlẹ́jọ́ àyá kan kí ẹ̀ mọ́ ẹ̀sàn ẹ̀jọ̀ máa ẹ̀kú lè kú tó lágbà ọwá níwò ìta sáà tí wọ́n tó pọ̀lọpọ̀ ìmọ̀lọ́ jẹ̀mọ́ bá a ṣe sọ wẹ́rẹ́ o ó lè máa jáde lọ láàárọ̀ kan tó jáde tó jáde ọ̀nà tó wà láàárín ọ̀rọ̀ àwọn sọ́wọ́ àdánù yàtọ̀ ìlú yàtọ̀ ìlú لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء Gbogbo àwọn nǹkan ẹja máa ká máa jẹ́ èyàn máa ń ilé èyàn fi súnmọ́ lọ tí bá wá ń ṣe tó bá ti jẹ tó ti lára ti yóò padà wá wípé yàn àtà òṣìṣà èyí ó ṣe fà á tí ó ti jẹ̀jẹ̀ rẹ tí ó ti di àdámà rẹ ọlọ́run bá yóò wà á ní ìfẹ́ onílọ bọ́lọ́bá ti ní ìfẹ́ ìwọ̀n parí tí ẹ bá ti di ààrẹ ọlọ́run ọba ó parí ọlọ́run wà láti ní ìta alẹ́ ní ìyà ó fi pè ìyá nà bọ́ bá béèrè nǹkan lọ́wọ́ èmi ọlọ́run máa fún wà láti ní ìta alẹ́ ní tó bá fi méjì ní sọ́hun tó fi lọ ọlọ́run ti olùṣọ́ nínú ìkankan làwùrìndánà máa jọ ìlúfẹ́ ìmọ̀dáwò torí pé àti ìní ọlọ́run bẹ́ẹ̀ni sábà ìsọpọ̀ kúbi tí ó rìn èmi gẹ́gẹ́ máa bá ẹni ọjà ẹnìkan ló wọ́pọ̀ ọjà wọ́n náà lọ kásòkòtò oníjọ kásòkòtò ó lè dé kọ́lọ̀ kó bá jà ta ló lè fojú ọlọ́ mẹ́ta ádáyé wà níyà àkọ́dá àdáyé wà ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ló kú bí sí ọ̀rẹ́ ìyẹn ọlọ́run rẹ̀ ìyẹn ọlọ́run rẹ̀ ta ló wà ló kú bí lọ́lọ́ ìgbà nítorí wípé tó mú wa kágbìyànjú kádà lé ọlọ kò sí léèyàn síta yọ ọlọ sí léèyàn máa ṣe tọ́lọ ń pààyàn bá fi lójú ọ̀ràn yẹn lọ lẹ́yìn ìgbà náà àwọn ọ̀nà wá fi pé o tún bí mímọ́ ìyàwó á gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lèyàn fi dojú di èyàn fi dojú di àdúgbìyà mọ̀ṣíkú nẹ̀tún bí baláyá ilé ayé ó kú padà ó ilé ayé ó kú kúdà bóòlù lọ́dún èyàn wà á fi ilé ìlú máa súnmọ́ lọ tí wọ́n ló

yìí wá bá gbogbo ìgbà tó bá ó lẹ́tọ̀ọ́ pé yóò sùn ní irú rẹ̀ tẹ́lẹ̀ kọ́ máa sùn torí pé òun rí màlẹ́kà ẹnu kọ́kọ́ máa rán màlẹ́kà sọ́lọ́ ìgbà ẹ̀kùn pé kó tó lọ láàtọ́ mú síbẹ̀ síbẹ̀ ọlọ́wọ́ bá ní kó bá ti dòrú ilé ànẹ́bí bọ́tà hajjá ẹ́ ó tún náà ní èdè lárúbá tó ka ní ká àìsíláàdà àìsíláàrọ̀ kan ní ọmọ fi oorun múlẹ̀ mọ́sùn. Àgbà ní Ẹ̀ka gbogbo ẹnikẹ́ni tí ó bá dẹ́kun ẹ̀yìn láyé onímọ̀ gbogbo orúsùn. Ọlọ́wọ́ bá rẹ̀ fún ọmọ محمودا Àìjà tó bá ti dòrú ìrẹ́ àmẹ́rin tó ti jẹ náà sí làtà ńlá kàkéyìn tó máa jẹ́ àti lọ́rẹ yàtọ̀ sí ìjọ òṣèlú ọ̀sán. Àjọ̀

ó ní ìjọ wá lọ́dọ̀ lọ́dọ̀ kí ni wọ́n wá àwọn ọ̀sán náà ti sùn náà lọ́bí jẹ́ wípé in tó ń kàlùkó ti máa yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní èyàn máa ní nǹkan tí yóò sì tẹ́yàn máa tẹ náà fílà lèyàn fi yóò dídí lóbára ajọ́ tó wákàtí mara bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn ọmọ olóògùn yẹn máa lẹ́yẹ̀ wọ́n tó láwọn àdìsáà láwọn ọmọ ẹ̀ṣẹ́

ó ti pé ogójì ọdún báyìí láti bàtà àwọn ti gbọ́ níwà bàbá yìí ló ń tàpá yóò ti gbọ́ níwà ó ti pé ogójì ọdún báyìí òun ò pàjẹ ní tóun bá ti pàjẹ òun ò kì láti mú ìlú wa dábàdà àbí bẹ́ẹ̀ fọ́lá fà ní sọ ọwọ́ abẹ́ fi ẹni yẹn kó o ti gbé wọn tó ṣe fi gbé tọ́ ti sùn látàgbé mẹ́jọ wọn ariwo omi ló fi jọ káàkiri a máa yàtọ̀ síra wa pẹ̀lú ìyà tí kó wá ń bá kọ sọ́lọ a máa yàtọ̀ síra wa pẹ̀lú àwọn ìnàwà tún mẹ́ tí yàtọ̀ àtàkàrọ̀ fún náà pẹ̀lú rọrùn ayékún búdà ayékún fún fìjínà ayékún fún kẹsìmẹ́sì ayékún fún tèyíba ṣùgbọ́n kò rẹ̀ bá wá lọ tán ìwà náà wá dájìjẹ lórúkọ wá máa bẹ lọ Àwọn yàtọ̀ sí wípé ọlọ́run máa fi sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ ní gíga ọkẹ̀yàn tún máa balẹ̀ ọkẹ̀yàn balẹ̀ èèyàn wà kójú rẹ̀ sì kún á ìjọ wà bẹ̀ ní wípé gbogbo orí gbàgbá yóò bẹ lójọ́ mẹ́ta ṣùgbọ́n wà nínú ilé ìwọ̀n àyà rẹ̀ dàmú ìgbà láàájọ́ mẹ́ta orí jíjẹ́ ní nǹkan lẹ̀ níwájú ọlọ́run lórí pé tó bá wá di pé wá ní sí ẹ̀yìn sí èyí àfúbẹ̀ lọ lọ́wọ́ bá wípé àlàmì bí kí lágbá tó máa nínú ìpòlú rẹ̀ Ìjẹ́jẹ́ òjú lára àwátá wà lẹ́ni mọ́ lábí àtọ̀ sáwọn tàná. Àbá àti ètò wákàtí máa inú rẹ̀ mọ́ orí. Tí ń fi ọjí mọ́ iṣẹ́ òun náà wá fẹ́ máa bẹ lọ́dún tó kò lè rí bẹ́ẹ̀. ó fẹ́ àtàkà àwọn tàná táwọn ìdí wọ́n ṣe àwọn òṣè tàbí mẹ́ta táwọn aláǹtà tí ó kí wọ́n iná tẹ́fì nẹ́tàlá tẹ́jìrì alẹ́ ní abá sí. tẹ́lú ìjọ wọ́n se ṣe wa wọ́n a gba àwẹ̀ náfílà wọ́n á jí lóru bẹ̀rọ bákanáà wọ́n á gbogbo àwọn nǹkan yẹn bọ́ wá náà ní ilé aṣọ bó láti fi ogójì ọdún ló ti ṣe ló sì ti mọ yóò àwọn ìgbà ṣùgbọ́n ò àwọn àbẹ́ máa dàbí tí wọ́n kò jọra wọn ẹ̀fẹ́ dàbí àwọn ènìyàn kan ọ̀nà tí wọ́n tọ̀ èyí ò tọ́ Iná àjọ́bí lọ́tàrá lórí ìrọ̀lẹ́ àbájí, iná àjọ́bí lọ́tàrá lórí ìrọ̀lẹ́ àbájí. Ọmọ ìlú omi tẹ́rí ẹ, ó túnlẹ̀ kó lánàá sí àbó òkú lórí ilẹ̀

kó wá gbọ́n síbẹ̀ nǹkan tó kú ọdún kó mọ lábẹ́ kó máa jẹ́ gbogbo àwọn nǹkan wọn yìí yìí jẹ́ kí ìdààmú wa ní ẹgbẹ́ èèyàn alàbí títí lára tó máa nínú òkúlú bí máa fi lọ́kàn balẹ̀ ní àwọn èèyàn bẹ àìyíṣú na bá alkùnrán àwọn èèyàn kan bẹ alkùnrán gẹ̀ẹ́ ní àwọn bí ń ṣẹ̀mí mi kò sí lọ́kàn tó ní kékùnrán bàbá kí ń parí lọ́tún bẹ̀rẹ̀ sábà ti ń parí lọ́dún bẹ̀rẹ̀ bá jẹ́ ń parí lọ́dún bẹ̀rẹ̀ títí ọjọ́ ayé ọ̀gá bá wọn àbọ̀ àwọn akọ́lọ̀ wa kó máa ṣàlékún dáadáa wọn. wọ́n ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí wọ́n wá ń sọ fún wa ẹgbẹ́ náà pé ẹ̀yin ọ̀nà ẹ̀mọ́ ẹ̀mọ́ súnmọ́ lọ dáadáa bẹ̀rẹ̀ fún àn. wọ́n wá ní àtìgbà tí àwọn ti wọ ọmọ ogún ọdún ọ̀rọ̀ bá ní sọ pẹ̀lú ọjọ́ orí ẹni tí mo sọ yìí lèyàn bá wọn lórí wọn yóò jẹ́ ọmọ 17 pé láti bàbá wọn ti wà ní ọmọ ogún ọdún làwọn ti ń parí orí àlùkùránì kọ̀ọ̀kan lọ́jọ́ ẹ̀sẹ̀ ẹ̀bùrù orí àlùkùránì kan látàbá àwọn ọmọ 20 years tó dáwọn lórí dábàá jọ ń parí ẹ̀lọ́jà àwọn ṣùgbọ́n dábàá ti parí ẹ̀lọ́jà àwọn ṣùgbọ́n dábàá ń parí àwọn ẹ̀lọ́jà àwọn bóòlù ti wá rọ̀ pé kùránì gan ti di ara báwọn bá gbé lọ́wọ́ báyìí orí mi ó ti ń wá èyí tó sọ ẹ̀ báwọn kà láwọn bá ti kà kọ́dà báwọn bá dúró báyìí àwọn pa mi àwọn mi ti ọ̀rọ̀ pé mo sí ọ̀sẹ̀ lọ́sẹ̀ kan láwọn mi padà kọ̀ ṣé ó yàn bẹ́ẹ̀ lẹ́yìn ẹgbẹ́ ọmọ orí bá ń pẹ̀lẹ́ adéyọ̀ kan tó kò sọ́ọ̀tẹ̀ kan tó ti parí ọjà ìwọ̀n náà gbogbo àwọn nǹkan wọn ilé ọlọ́run ti fi káwàá mùsùlùmí ó kù sọ́wọ́ wa àlàyé kò sí jẹ́ jẹ́ kéèyàn kéèyàn já àbá ẹlùmí pẹ́ ẹni tó pa kùránì ìdí láti bí ọdún mẹ́fà àwọn tó bá ti bẹ́ àwọn yóò jáde bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹ ní máa ń púpọ̀ kan bá lẹ báyẹ̀ tí ẹ bá dúró sí ẹni ẹgbẹ́ mẹ́jọ kàdàrà rẹ̀ alára bèbè kìrìsìlá ẹ bá túnmọ̀ ìrìnà olúkúlùú Bàbá ìwá ń sọ níjọ́ náà wípé báwọn ti wá gbé tẹ́nìkan bá rẹ̀ pé ojú búrọ̀ ìlú àdékàlùmọ̀ lọ́mọdé wà. Ẹ́ àmì àdékàlùmọ̀ sáàmù àkọ́rà. Àbúwà ṣùgbà mú tẹ́ ní àlẹ́ rahmatullah wọ́n ní tí ìbànújẹ́ kan láti bá wọn báyìí. Àwọn òṣèlú sọ̀rọ̀ láàárọ̀ títí tí bàtà lórí lọ àwọn owó mọ́kàn á tàwọn náà tàwọn náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ti fún wa lọ́nà àbáyọ ọwọ́ wa lókùn sí ọlọ́run bá yàrá bí lẹ́kẹ́rẹ́ láì bá fún wa ẹni lọ́nà olóòó. ààrẹ lẹ́kẹ́rẹ́ láì bá fún wa ẹni lọ́nà lóòrèkóòrè ni ọkàn fi balẹ̀ ìmọ̀ sí àkùnrán ìmọ̀ gbọ́wàtí ìmọ̀ sí àgáàrì ìmọ̀ ń bí ìfọ̀kànbalẹ̀ fún yàn bẹ́ẹ̀ ọba tó ní mọ́bẹ̀rẹ̀ kò sí ìfọ̀kànbalẹ̀ ní kankan mọ́ kò sí láàbí lọ fún wa àwọn èèyàn wá ìfọ̀kànbalẹ̀ níbi owó wọn ò rí bẹ́ẹ̀ ẹ̀sùn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ìwó tó máa wúwọ́ tó ní kẹ̀kẹ́ ọkà jẹ́ òkú kèjì ẹ̀sùn àwọn tó nípò ọkàn wọn ò balẹ̀ àyàfà àwọn tó bá tún lè ká sọ yìí ma nínú wọn alábìdé kiri láta ma iná ìgbòrò ìgbọ̀kànbalẹ̀ ní máa bẹ pẹ̀lú èèyàn ní wó fi pẹ̀lú ìwọ bàbá olówó tí ó sì lọ gbájì tí ó lọ kírun ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn ò ní lè kírun àti ìdílé kúrò ní wọ́n wáyé kan balẹ̀. Ìfọ́lágbára wípé ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́run tẹ lára rẹ̀ ó dìde. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب وعملوا الصالحات وأدخلهم الظالمات وأدخل عليه الشارك وأدخلهم الظالمات Ìgbọ́n yẹn lápa nínú ìwà wọn nínú ìṣe wọn. Àwọn ọmọ aláhùn ọlọ́dún ẹkùkí wọn kú oríire. Ìgbésí ayé ìrọ̀rùn ni ó máa jẹ́ ìwọ̀n àpá ní túnbá wọ́n ní túnmọ́ rẹ̀ náà ní àìsù bọ́dúnmí gbèsè yóò ìfọ̀kànbalẹ̀ yóò máa jẹ́ ti wọn nínú ìgbẹ̀mí ayé ẹ̀sìn lọ́mọ tí èsì wọn wọ́n látùbọ̀ dán dáadáa láyé wá ó tún ọmọ àtùbọ̀ dán wọ́n máa ń da inú ìgbẹ̀mí ayé wọn látara náà pọ̀ lọ́mọ wà gbọ́ wọ́n lè ń ṣiṣẹ́ rẹ̀. Àtàrí na ọlọ́sàrí náà كذلك أرسلناك أي أيها الرسول Ọlọ́run wá ní bẹ́ẹ̀ náà la ṣe rán wa nẹ́bí náà ní jẹ́. àwọn ìjọba tó ṣe wípé àwọn kọ́ ni àkọ́kọ́ àwọn tààrà lọ́dọ̀ lọ sí nítorí pé àwọn náà wọ́n ti sọ ẹ́ nínú kọ́sìlì àwọn ìjọ tó ti pọ̀ wọ́n ti wáyé sáàrù tí wọ́n tí wọ́n ti lọ àwọn ìjọ ọlọ́tọ́ àbí àwọn ìjọ ìmẹ́jọ àmì lórí àwọn ìjọ àwọn ìjọ ànẹ́bì àwọn ìjọ kan ti sáàrù tí wọ́n tọ́lọ́ ráwọ̀ ànẹ́bì ọlọ́run sí ẹlọ́wọ́ bá fi sọ wípé báyìí láàrin rẹ̀ ànẹ́bì ìlà ó mẹ́jẹ́ sáwọn ìjọ kan ọdíkọ̀ aláìsí mọ́tìlì tí wọ́n fi ń sàkọ́kọ́ àwọn táwọn àjọ ọlọ́wọ́ bá sí torí bá bá wọn bá ara wọn sí àwọn wọ̀nyí náà ara rẹ̀ ànẹ́bí sí wọn Títa torí ẹ̀rẹ́ ànẹ́bì tí wọn ní wẹ́lẹ̀ jẹ́ ti lúwà ààrẹ yìí kó lè máa ké fún wọn. Kó lè máa ké ọ̀rọ̀ ọ̀nà èyíta fi ránṣẹ́ níwà yìí. Tíra ànẹ́sọ́lá àgbára kó lè máa ké fún wọn láti mọ̀ wípé iṣẹ́ tọ́lọ̀ ń gbé láti lọ́wọ́ ọ̀dọ́ àti kó mọ̀ sí èyí òní náà gbogbo àpò àìsògùn látara àmẹ́sí sọ́lá ọ̀sẹ̀lẹ̀ àìlúlẹ̀ àbáwọ́ lọ́sọ̀tìlá mìíyà ó wá ní àbá àjọ onígbò ti wà yí ẹ̀yìn ìlú kùránì àkílẹ̀ wá ń kà àbá àtàwọn kàmí ti wà fún ìjẹ́bẹ̀rẹ̀ ọ̀pẹ́lẹ̀ àmẹ́bì ní pé máa ká fún wọn ń táwọ̀ ọlọ́wọ́ bá fi ránṣẹ́ sí rẹ̀ àmẹ́bì máa ké fún wa. ìdàbí àlẹ́ ìyẹ́ tó lẹ́yìn lọ́wọ́ báyìí náà ṣe ní. wọ́n mú lẹ́kùrú náà bí wọ́n àmẹ́. Ọlọ́pàá wọn sí ànẹ́bí wá ń ké fún ní tó ń dé Kùránì fún yìí nínú Mákà nígbà náà ìbúṣe ogun wọn ni wọ́n gbà ọlọ́wọ́n bá náà mọ̀ká ń bẹ̀rù ní wọn ń yá kúrò náà bí ó wà hàmẹ́. Ṣé ni wọ́n ti àìgbàgbọ́ sí ọ̀rọ̀ mẹ́rin? Àwọn àfà rí àwọn ìtumọ̀ tó fara ṣe nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run. Ẹ̀rù ọlọ́wọ́n bá ní wọ́n ń yá kúrò náà bí ó wà tọ́lá bá sọ lọ́wọ́ àwọn ìyàkùrú náà bìlá sọ́rọ̀ ìwòrí ṣùgbọ́n ọba ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wà àwọn ìyàkùrú náà bìlá ó ní wà àwọn ìyàkùrú náà bìrọ̀ àwọn rẹ̀ ní wípé bá ní wọ́n tún sọ́fà tó ń kẹ́ wọn ọlọ́run ọba ẹni tó ṣe jẹ́ ó kẹ́ ẹni tí ó jẹ́ bí ẹ̀ ó ń kẹ́ gbogbo wa náà là ń bẹ lábẹ́ ìjọ ẹjọ́ ọ̀sẹ̀ lọ náà lábẹ́ ti ọlọ́nà lórí ìṣẹ̀ ẹni tí ó kọjọ lọ lábẹ́ àánú ọlọ́nà ẹni tí kọjọ lọ ń ta máa ń sọ fún wa pé ẹni tó ṣe jìnnà àlàáfíà lójú àbúrò ẹni tó pálá rẹ̀ fún mi ìjọba láàárẹ̀ bá sọ wípé ìfẹ́ súnmọ́bì ẹjọ́ máa lọ lẹ́yìn lọ́sùn ara ẹ̀fì yá ìgbẹ́ àwọn oṣù òkú olùsúnmọ́bì ẹ̀fì káàdì iléyá ó ti gbádùn ẹni tí ó dìkún jalè aláàárẹ̀ òye dìkún wo ìkẹ́sọ̀rọ̀ ọba ti kó lè àlàáfíà nílé lẹ́yìn àmẹ́rin tó fi lóra mẹ́rin nìyẹn sì yẹ kó bẹ́ẹ̀ ṣeṣe rahman inú ìfẹ́ ọlọ́run ẹlẹ́dí ń dí inú ìfẹ́ ọlọ́run ọba ẹlẹ́dí ń sùn inú ìfẹ́ ọlọ́run lẹ́dí ń mu inú ìfẹ́ ọlọ́run lẹ́dí ń jẹ ṣùgbẹ̀ síbẹ̀ àwọn ọ̀rọ̀ wọlé ṣùgbọ́n bàbá lọ lu orúkọ rẹ̀ yẹ láti lè tún sún àwọn ìtumọ̀ kan mọ́ wa bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe tuntun mọ̀ ẹ máa wá ìtumọ̀ ẹgbẹ́ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lè ronú jinlẹ̀ kò yẹ kẹ́ jẹ́ lọ bẹ́ẹ̀ bá lè ronú jinlẹ̀ kò yẹ kẹ́ má gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu àwọn alẹ́ púpọ̀ bọ́lọ̀ máa ń gbọ́ ọmọ ìjìnlẹ̀ mú ní ẹ̀rí ọmọ kan nítorí lásán àkàlùmọ̀ tó bá ń gbọ́ ọmọ ìjìnlẹ̀ mú yọ ọmọ kalẹ̀ ìwé ẹ̀rí yọ kọ́dà kò jẹ́ pẹ́sẹ́ ọlọ́ọ̀bá wa wọ́n ya kúrú náà lè rọ̀ àmẹ́ síbẹ̀ tó wá yẹ kó rí bẹ̀ kẹtù wá ta ìwòrè kẹta ìgbàgbọ́sẹ̀ ní tí ó fi gbàgbọ́ mọ́ kẹrin ọlọ́ọ̀bá nílẹ̀ ànẹ́bì sọ fún wọn bẹ́ẹ̀ bá kọ́ tọ́lọ́un bẹ́ẹ̀ bá tọ́lọ́un ànẹ́bì sọ fún wọn lórí ẹni tẹ́ kọ̀ọ̀yẹ́ wọn lọ́lọ́wọ́ bá ní ó ní ọlọ́run bá tèmi kò sẹ́nì kan jíjọ ti tọ́ sí àyàbò òun nìkan Èmi ọ̀nà ni yín gbogbo yí bá lẹ́ ẹ̀kọ́tọ̀ ọlọ́run ọlọ́run mo gbára lé. Ìgbàtọ̀ ọlọ́run ọba yí kò lé mi kú lórí ìgbàtọ̀ àìsìgbà kò ní ìgbàgbàgbà lára gẹ̀ẹ́lú ṣùgbọ́n ti sọ fún ìní mo ti lọ ààrẹ ìtàwàkálù mi ti bẹ̀rù kẹ́kẹ́ tó lè jákú látọ̀dọ̀ ní ààrẹ ìtàwàkálù ọlọ́wọ̀ ọba láàrin ní jẹ́ náà ni mo gbára lé ọjọ́ rẹ̀ nìkan náà sì ni mo fi tútú bẹ́ẹ̀dẹ̀ ní sigmantáàbù bí máa na àtàwọ̀ wọ́n kàn wá ní mọ́tàwù ní ìlú wà ilé yìí tó kà sí wà ilé yìí mà tá a. gbogbo tí ń bá ń bẹ láti ṣe pé mi náà ní ìsọ pé mi náà má dá ṣùgbọ́n mo ti wá pẹ̀lú ìlọ lọ́dọ̀ ọlọ́wọ́. ọlọ́wọ́ bá yà lẹ́bi fún wọn lóṣù bẹ́ẹ̀ ti gbà kò tí nǹkan kan kù nínú ọlọ́ọ̀lọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́ẹ̀ bá a fi sọ níbẹ̀rẹ̀ bàbá wa máa bára rẹ̀ yẹn yóò máa dé fún yóò wá wípé kò yẹ ká jẹ́ o kò sì yẹ ká fojú di abẹ́ ọlọ́run ọba sùnmọ́nù wọ́tà hálà kó mọ́nà ìṣọ́ wa níbi ìbòjú lọ́lọ́run kó ti wá lẹ́nu tí ó gbọ́ tó dìgbà kó má ti wá lẹ́nu tí ó kọ̀ tọ́ lọ́run wàsọ́kọ́ máa rẹ̀ níbi ìrìn Muhammadu sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallam taslima àwọn gẹ́gẹ́ bí ti wa gbogbo gbàjí ọba parí tẹ̀síẹ̀rù iṣẹ́ májíkì wa tó lọ lọ́wọ́ ọlọ́pùn ṣẹ̀tọ̀ wọn ṣe àkárí details tí a máa sọ fún wa ní gbogbo ọ̀kan báyìí ó náà ní sí tí ó dà mí zero point one nine nine three four four five nine gt bank ẹni bá ní púpọ̀ kó dá sí ẹni bá ní kékeré náà kó dá sí ọlọ́kùnrin mọ́sẹ̀ máa wọ́n sí. adúpẹ́ ní ọ̀yọ́ ọlọ́run ọba lánàá announce àwọn ọmọ ìyá wa méjì wọ́n ní bùkátà sínú lọ́wọ́ alẹ́ ọmọ ìyá wa kan látara àárẹ̀ tó ṣe wọ́n ó padà nídìí sí kán pàdánù ẹsẹ̀ wọn kan àwa ni wọ́n bùkátà ìgún lọ́wọ́ nínú àánú ọlọ́run bá a ti parí announcement yẹn lánàá ọ̀kan náà àwọn ẹ̀yà ó sì transfer gbogbo owó tó sẹ́kù pátá ó sì transfer ọmọ ìyá náà ọmọ ìpọ̀ àbáyé ọlọ́pọ̀ mẹ́jọ máa fúnlẹ̀ sòyá tó wà pé owó ìrìn ti pé èyí ò tún sí nínú nǹkan tí ọ̀rọ̀ tó máa wáyé máa sí àmàta lé iye owó tó kù ó lé two hundred thousand ó ní transfer ẹlẹ́kan mo wá máa ń sọ ẹlòmílẹ̀ mọ̀ lọ́dọ̀ rẹ̀ owó ń bẹ ní ìwé lọ́dọ̀ wọ̀n láì kò nílé o kò sẹ́ni tí ò ní lọ́wọ́ owó lé o owó tó ní àbí ilẹ̀ yẹn yẹ kó kà gbọ́ ni àjẹta tí ò gbọ́ yóò sì rí lọ́wọ́ bó ṣe ṣùgbọ́n tó fún ẹ lọ́kàn gbá ọmọ ìyá nínú ẹ̀sìn tó wà ní ìṣòro báyìí ó tẹ ìfẹ́ ẹnu mọ́lẹ̀ ó tẹ ìfẹ́ ẹnu mọ́lẹ̀ ẹ̀ nílẹ̀ nìkan kò yàwọ́ ẹlọ́wọ̀ ó tẹ̀sẹ̀ ẹnu mọ́lẹ̀ tó lé bí lébẹ́ kò ní tó bẹ́ kó náà ti ṣùgbọ́n kó wá pinnu pé ìfẹ́ fi tọ́lọ́ àtúrò ẹni yẹn ó tẹ̀sẹ̀ ẹnu mọ́lẹ̀ àjìmáàmù náwà ní alẹ́ rahmatulá wọ́n ní àsọdápọ̀ hujjatun ala imani fa'ila àsọdápọ̀ hujjatun ala imani fa'ila wọ́n ní tẹ̀sọ́dápọ̀ tẹ̀sí ẹ̀rí ni pé ẹni tí máa ń ṣètọrẹ àánú bí máa jẹ pé fàíńgẹ̀lì múná àjọ̀kọ́ yẹ̀mùtẹ́ ní òmìnà torí pé ẹni bá jẹ́ múná fi ṣe ìtọrẹ nínú àmì pọ́mọ nìyẹn jẹ́ múná fi kiri tó ọba ti di pé àmúyọ́ lóòrùn àtàbá ní ọ̀tọ̀nà ọmọ ọlọ́mọ báwo sí ẹni kó bá sálẹ̀ fún gbogbo àwọn adé àdáfi náà kó ló ju àgbẹ̀ náà kọ́nà kó sẹ́yìn ọ̀pá lẹ́yìn dáadáa gbogbo tó ń bá lùnà gbùnà wọ́n sí láàrin wa àtọ́ náà ọlọ́run kọ́ mọ́tò wọn ládàá ọlọ́run tó lọ nínú sẹ́yìn fi gba nǹkan tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run sí ẹ̀ma náà sójú ọmọ lọ́wọ́ abẹ́ o èmi máa sọ wípé á ah, olówó tí òkà lẹ́sìn àìmọ̀ṣe torí pé owó tó o níyẹn opportunity lọ́lọ́run fún ọ láti gba nǹkan tó pọ̀ lọ́dọ̀ lọ torí pọ̀pọ̀lọpọ̀ olówó orí wọn sábà máa ń mìí wọ́n mọ̀ níbi tí wọ́n ti ń fara gbà kankan kò lè wọ́n sí bó bá lè pọ̀ yọ́ máa ní tó sì mọ̀ fara gbà kankan tí ó sì máa bẹ́ẹ̀ kọ olùfẹ́ ọlọ́run kí ẹ̀jẹ̀ ṣùgbọ́n mi sọ́dà kan ọlọ́run olùfẹ́ ó gba olóòrùn omi di ojú ẹnì kan jọ kan ẹgbẹ́ gbogbo olùkọ́ ìmọ̀ ìhàtàní àti ìdí ìmọ̀ ìsẹ̀yà ṣùgbọ́n kì í olówó mi yóò rò òun ṣe pépọ̀ fún ẹgbẹ́ nítorí fún ọlọ́wọ́ tààlù ó ṣe bàbá nìkan ó ní ara rẹ̀ nì ó ṣe ọkọ̀ ìdàgbé àwọn ọkọ̀ olóma tọ́lọ̀ ó fi hàn pé jẹ́ ìbáyé tọ́lọ̀ pọ̀ tó ṣe yìí náà ṣùgbọ́n àwọn wo àwọn sí yẹn tí ò tó ohun sọ́dá kò ní ojú ẹbọ dàgbò ọlọ́mọṣọ́ wa ṣùgbọ́n àwọn tó ọlọ́wọ́ fi parẹ́ àbí òtọ́lọ́ ọwọ́ ló lọ ọlọ́run tó wá fún ọlọ́pọ̀ tó ní kí ikú orí àlè lọ́nà tó tó wá yà mí gbogbo àwọn tí wọ́n dá sí ọlọ́mọdé ọmọ ìṣàlùkùn rẹ̀ gbogbo ìdájọ́ kọ̀ọ̀kan wa náà ṣe ọlọ́pọ̀ bá mi àwọn yàgbà ó tún fún wa ní okun àtagbára láti lè tún ṣe jù báyìí lọ rahmatulahi alhamdulilayi ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì òun ò sí pé onáìjọba yàrá náà ní wọ́n ní abúlé ìṣọ̀dá lápá tí wọ́n fẹ́ ṣe operation fún wọn náà gbèdé bí owó yẹn ti fọ́ ọ̀rẹ́ àti fọ́ oṣù orí wọ́n fi ṣe operation sọ̀tẹ́lẹ̀ wọn bá sọ́nà wọn sáálá kó mọ̀ ṣẹ̀ bá lórí kọ̀ọ̀kan wọn ní sábà fi dáadáa tí wọ́n first bank ní first bank account three thirty sixty nine eighty sixteen twelve four bank thirty sixty nine eighty sixteen twelve four minutes back. six fifty ní àtọ́jú ah, six hundred and fifty ní òkè ọlọ́run bá kí omílẹ̀ sí rọrùn. àkáǹtì tá a bílẹ̀ yìí àkáǹtì tá a máa ń lò tá a fi ń gbowó ìrànlọ́wọ́ bá wọn yẹn lò tí mo lè ṣe ní ìsìnkú orí orúkọ ẹnìkan bẹ̀ bá ìgbẹ́kù sẹ́ni yìí àkáǹtì tá a fi ń gbowó tó pẹ́ lómi bẹ tó ní ìrànlọ́wọ́ tó wá bá wa ayé má fẹ́ sàwé sínú àkáǹtì ẹ̀dá rẹ̀ gbogbo èèyàn ló wá a ní ìdíjú sọ ẹ̀ táwọn ọdún twenty thousand ọdún àkáǹtì lẹ́nu ó sì bẹ̀rẹ̀ ráì lẹ́nu ẹ̀ lónìí abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n náà bá ń bá pàájọ tó bá fi pé ẹ̀rẹ́ àtẹ̀wá lọ sọ́sọ́ sí ìgbà bá tó máa ń jòkè fún ọlọ́run bá tí ọlá rẹ̀ ní àkọ́mọ́tà ìdúró tó wà sọ́mọ́ yàrá ìlú àkáǹtì tá a lò láti gbọ́ owó fún òun náà ní first bank thirty sixty nine eighty sixteen twelve first bank tọ́lọ́wọ́ bá kí ọmọọṣẹ́ ìlú wọn sábà ní dáadáa kó sì má da ẹni kọ̀ọ̀kan wa náà dúlẹ̀ ọlọ́run kó má da wọn lágbára. صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما oníbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ wípé wọ́n ní bàbá tí ó ń kú láàṣì ọmọ kó dáwẹ̀ ní ọ̀sán ọ̀rọ̀mọ̀tọ́mù nítorí wípé ọmọ yẹn ń sàárè sí bàbá yẹn lẹ́sẹ̀ bàbá yẹn ò lẹ́sẹ̀ nítorí wípé ọlọ́run bá kulẹ̀ sọ wípé ọmọ nǹkan ẹ̀nà mi mú مريضا أو على سفر فعدة من أيام أخرى bàbá ìṣẹ́fẹ́ kọ́mọ yóò tẹ̀lú ní ọlọ́nà ìdáà aláàrin ìyà kó lè lóòrùn tí ọmọdé bá lọ tán tẹ́fọ́mọ tó fi bàlágà ní o yóò dàpá mọ̀tẹ́fọ́mọ tó fi bàlágà ní ọjà àwọn ọ̀gágá ó sì pàdísì àwọn tó àyà àfitọ́mọ ẹ bá tọ́mọ tó fi dàgbà tó fi mojú mọ́tò ń bàbá pé mo lè gbà á ṣùgbọ́n àgbà ní ọmọ mi ò ní fẹ́ dá bàbá lè fi gbé mo mọ sípínẹ̀sì ẹ tó bá délẹ̀ náà nìdí ọrùn mi lọ́ta dá lọ́ọ̀dá bá lọ́ta ó gbà padà so ìdí bàbá yẹn ti gbogbo dà àmì bẹ́ẹ̀sì ní bàbá yẹn òyìnbó ọmọ yẹn má tó tó òyìnbó bàbá àwọn ọmọ akọ̀yẹ ọdún lè rí olùrápẹ̀dà àwọn obìnrin lélẹ̀ wọ́n lè jọ̀wọ́ ìyẹn frozen turkey lẹ́tọ̀ọ́ láti jẹ bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ àkọ́kọ́ náà kí ẹni turkey nínú àwọn ẹran tí ó jẹ́ àláàyè ní oṣù àárọ̀ ibi táwọn tí wọ́n wáyé lórí ẹ̀sìn pé níbi láti gbé wá àwọn tó pa àwọn oṣù tí wọ́n láti ẹ̀jẹ̀ sọ ẹ mẹ́tọ̀ fún pẹ̀lú lóṣù yẹn kò ní ìdíkẹ́ ẹ̀tọ́ fún pẹ̀lú ẹni ẹran tọ́lọ̀ sí lẹ́tọ̀ fún wọn àyàfi tẹ́ ẹ bá rí àmọ̀dájú wípé àwọn mùsùlùmí ẹlẹ́pọ̀ olóba torí pé tí kírísítẹ̀nì bá pa tí jù bá pa àlùgbẹ́ àlùgbẹ́ dáadáa kùrá nìyẹn wàtàámù àrùn ìgbà wàtàámù hẹ́jù lọ wàtàámù lẹ́yìn orúkọ ìgbà hẹ́jù lọ ó jẹ àwọn tá a fún síra báyìí ní ó lẹ́tọ̀ọ́ fi ẹ̀yìn bẹ́ẹ̀ àwọn akọ́ ọmọ ndị wọn

èyí bí ẹ̀dùn náà ti bẹ́ẹ̀ ẹ̀dùn ìfẹ́ ẹ̀dùn náà ni èyí tí ẹ̀ wọ́n náà kọ́ bí náà ṣọ́ọ̀fù àwọn ni wọ́n ní ẹ̀ṣẹ̀ gbọ́mọ́ fara ní àwọn nǹkan yẹn ṣé wọ́n dájú èyí tó bàtà àwọn ẹ̀fẹ́ pẹ̀lú àwọn àpapọ̀ ti lẹ́jẹ̀ o kọ́wọ́ máa ṣe lórí ṣe ṣùgbọ́n ẹran yọ kìí ṣe haram ní pé wọ́n ti dẹ́sẹ̀ jáde lára ṣùgbọ́n náà ta fi lè má jẹ́ orí wípé àwọn ajẹ́ ẹgbọ́n ṣe dúró ìṣàkọ́kọ̀ wà lókè bí yóò borí wọn mẹ́lẹ̀ yóò rìn wọn mọ́ bẹ́ẹ̀ yóò kàpá wọn yóò fi ọmọ ìjẹun inú àbúrò jẹ́ ìjọba bá yẹ pé ọkàn ti fẹ́ jáde sí ìjọba tí èdè pé wọ́n mẹ́jẹ̀ jáde láàrin láàrin àbúrò jẹ́ lábùjú omi ìlú ewúrẹ́ kan ọjà lábùjú àpàtà bó ti mọ́ ilẹ̀ ọkàn náà lọ ọba fún ọ̀rẹ́ jíjẹ náà ó láti mú kọ́lá fún náà nìyàrá ẹ̀rọ táàmù ẹ̀jẹ̀ ó gbúdọ̀ sí lọ́rùn rẹ̀ báyìí kí wọ́n ó ju kẹ́kẹ́ jáde gbẹ àwọn àbáwá àwọn èyí tí wọ́n tu tó gbé orí já wọ́n ti tu náà wọ́n kà tó kọjá ààlà ni wọ́n ti gbá ní bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gàkà sórí ìṣẹ̀lẹ̀ ìyà ètò ọba ṣẹ̀lẹ̀ àwùjọ àìjọ dá ṣùgbọ́n ní àbá ti ṣe láàbùjọ dá níta abẹ́kọ̀ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ so halali ṣùgbọ́n ìjọba rẹ̀ gbé ìfẹ́dátọ̀ fọ́ọ̀lù bí ló kàn fún bá ó ti kún dákọ́ ṣẹ̀dá àwọn àjọ kábà máa mọ̀lá ìgbé kan ní ìṣe rí ìyẹn ṣùgbọ́n ká wá ń gbé ìdájọ́ kalẹ̀ ká tó fásọ wá pé gbogbo mùsùlùmí ilẹ̀ yóò ẹ má jẹ tọ́kì lérí sí mi ìwọ́n tó sọ máa jẹ́ ó mú àmàdájú pé wọ́n ṣe ń pa o ìjẹ́ ìkọ́bá ìwọ̀n ìjú wọn wọ́n kàn pa wọ́n ó dẹ̀ àmàdájú wájú ẹ̀ àkọ́jọ wọ́n ní wọ́n ní ìrànlọ́wọ́ ní wọ́n ní kọ́ torí àlásùrùfì àṣìyá àṣìdá ń wá àwọn nǹkan yẹn

pẹ̀lú dáhùn pé èwo àkọ́kọ́ oríire ńlá ló jẹ́ fún obìnrin mùsùlùmí tó ń bo òun àtọ̀ṣọ́ nǹkan méjì lọ́lọ́dún gómìnà mùsùlùmí ó ní kán bo òun wọn ó sì ní kán bo ọ̀ṣọ́ wọn ìmúrata bá ti wá mú tó bo òun tó ń bọ̀ ṣọ́ sódì ọ̀bá ẹ̀ lápò ìjẹta ọlọ́run bá sọ ní àpẹ ànìkẹ́rí ọlọ́run ti di nínú àyè yìí náà ní ìjàlá aṣọ dàgbẹ̀rẹ̀ aṣọ tó ti gbàgbẹ̀rẹ̀ káàdàbù látòrí wọn káàdàbù lẹ̀ sòrí kúránì ti sọ nìyẹn èyí tó wà ákọ́rọ́pù tó súnmọ́ ìtumọ̀ alkùnránì onáà ní sì máa sórí máa ń gbé ọ̀sán ẹni tó lo áàpù ṣùgbọ́n tó lo gáùn tó bu ọ̀ṣọ́ tó bu òru àìlú ẹnu kọ̀ndẹ́mù rẹ̀ ṣùgbọ́n kò tí ì ṣe ohun tó súnmọ́ ìjà ìyàwòrán yìí tó jáde ìgbéla alẹ́ yìí náà ló ń jàlá yìí ìdílé àbọ̀ àbúlẹ́ẹ̀tì àbáyé kọ́lọ́kọ́ bá rẹ̀ lóṣù wọn àwọn ní àbáyọ̀ ọ̀gá olùsá ẹni ọlọ́run pa àwọn obìnrin mùsùlùmí láti rìn ayélu nínà lèpa òkè mùsùlùmí nà jàlàbí láti òkè orí wọn ká gbé jẹ̀lú àbá wọn lé ọ̀sọ̀ wọn èyí ló sì wà á kọ́ lọ sí ibi kan yẹn oní àgbà tó mi lórí láti òkè nílẹ̀ yóò bọ̀ àwọn obìnrin mùsùlùmí ìgbàgbọ́ pé wọ́n kó òun ní òògùn ọ̀ṣọ́ obìnrin mùsùlùmí sì tó bo òun rẹ̀ káàdé òun rẹ̀ kà ṣùgbọ́n ẹ̀gbà ọwọ́ rẹ̀ àwọn mítà ọ̀ṣọ́ ni yẹtí àwọn mítà yẹmú lórí ìtàkùn sí ebi tó bá lè bẹ́ yẹtí ìtàkùn sí múnà sí ní ọ̀sẹ̀ yẹmú ní ọ̀sẹ̀ àárín yẹmú rẹ̀ níta

ìjọ ìsìnkú àtijọba lọ ka àyà kọ̀ọ̀kan ẹgbẹ́ ọlọ́run bá ń sọ̀rọ̀ lọkùnrin ọlọ́run bá ń kúrú kúrú mìíràn yẹ̀kúrú mi àbùsọ̀rì wọ̀yà fáwọn òrùjáwò wọ̀yà fáwọn òrùjáwò dáàlì ka á ti dáadáa ọlọ́run bá ní tiẹ̀lẹ́ ìlọkùnrin ẹ̀rọ ojú ilẹ̀ ẹ̀sùsọ abẹ́lú ẹni tí ò bá rí ojú ẹ̀ṣẹ̀ yóò sọ̀rọ̀ mi láti sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run ti dáadé ká àgbègbè àná bàbá náà fún bá a débi ilẹ̀ ìfúnlẹ̀ ti sọ abẹ́ ó sọ̀ pẹ̀ dáadé ká àgbègbè àná méjèèjì yẹn ló lè gbé kẹ́ ẹ̀ mọ́ ó fi síbi àwọn mùsùlùmí káwọ̀ rẹ̀ tí wọ́n lè kárẹ̀ tí wọ́n lè sọ́n bá tó débi tó bẹ̀rẹ̀ ó ní wà kú nínú kùn mí náà yàgbóntúnà ní àbùsọ̀ yìí náà wọ̀ yàgbóntúnà kùrú jà wà láàrín òkùnkùn ó fi yẹ fún tiwọn wà láàyè jìnnà jìnnà kò fi ẹkú lọ́mọ kájú fi kún sí wọn ká má máa ṣàfihàn ọ̀ṣọ́ wọn ọlọ́run yẹ fún tó bẹ̀ ìmá ṣàfihàn ọ̀ṣọ́ ìjìnà ìfọ́kù ọ̀ṣọ́ yìí náà ṣàfihàn ó kí ẹ̀rọ kò hàn àwọn àwọn àwọn ẹ̀rọ lórí ẹ̀rọ ìyí tó fi sí mú tó òkúrú ẹ̀fọ́ṣọ́ nìyẹn

ọlọ́run ìwọ lọ́wọ́ àwọn ọmọ ìrìnà ó ti sọ pé òun wọ ẹ̀mí ló gbà torí bọ́lọ̀ tó bẹ́ẹ̀ yọ ó mọ̀ wípé ah, obìnrin fẹ́ràn kí wọ́n ṣàfihàn ọ̀ṣọ́ ọlọ́run wá fi àdánwò yẹn sílẹ̀ fún òun fẹ́ wo ta ni ó gbọ́ tí ó gbà nínú ta ni ó gbọ́ tí ò ní gbà ó kà lọ́wọ́ oníkàlùkù kó gbogbo ṣe ń bá ọ̀rọ̀ ọlọ́run bá lò àbí aláṣùmáà wọ̀ insha Allah ta'ala àdàdúró ìpọ̀jọ́ ti lọ àmà ìtẹ̀síwájú tó bá dàbà بإذن الله تعالى إن شاء الله إن شاء الله الرحمن وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحان الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته